إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير العقيد محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد قسم الله سبحانه وتعالى أترى صلاة ونبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أيتي أم في dára wa lẹ́kọ̀ọ́ òun náà ni tíra tí a mọ̀ sí usulu sunna èyí tí kalára àwọn afẹ́sì ńlá al-imam ahmad rahimahullahu ta'ala tí wọ́n kọ́ ìmáàmù tí a ń ń pa yìí wọ́n ti jáde láyé sí yìí ní nǹkan tí ó lé ní one thousand two hundred years onímọ̀mù yìí ti jáde ní ayé ṣùgbọ́n lára àwọn ṣẹ́ dáadáa tí wọ́n fi kalẹ̀ òun náà ni ìfi al àti sunna nabuwa Muhammad sallallahu alayhi wa sallam ìfilélẹ̀ ìṣàlàyé ẹ̀ fún àwọn èèyàn ìsọmọráìzì ẹ̀ fún àwọn èèyàn eléyìí lára iṣẹ́ tí ìmáàmù yìí ṣe ni abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kí ó bá wa kẹ́ kó bá wa ṣe àforíjì fún wọn kó bá wa yọ́nú sí wọn lára àwọn tírà tí al-imam ahmad rahimahullahu ta'ala tí wọ́n kọ òun náà tírà tí a mọ̀ sí usulu sunna eléyìí wọ́n kọ láti lè fi summarize fún wa in tó yẹ kó jẹ́ àdìọ́kan wa tí anabuwa muhammad sallallahu alayhi wa sallam tó mú wá fún wa tó dẹ̀ fi àwọn sábẹ́ rẹ̀ lẹ́ni lórí wọ́n bẹ̀rẹ̀ tírà yìí pẹ̀lú pé wọ́n ní usulu sunnati indana tó jẹ́ ìdí súnà that is àdìọ́kàn tó yẹ kí á ní tó dúró lé lórí usulu sunna ìpìlẹ̀ sunna indana lọ́dọ̀ wa. Uh, التمسك بما كان عليه أصحاب رسول الله صلى الله عليه وسلم والاقتداء بهم هناك أدمى كتيا وصابي نبوة محمد صلى الله عليه وسلم تودوا لوري تودكوا لوري تيو pamọ́ òun náà ni wípé àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí àkọ́kọ́ àwọn ni wọ́n ń pè ní ashabu nabiyyi muhammadin sallallahu alayhi wa sallam àwọn sàábí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam bá bá dárúkọ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam aláwọn tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n gbà fún àwọn ẹni wọ́n ń pè ní ashabu رسول الله صلى الله عليه وسلم àwọn ni wọ́n bá lùgbà tí wọ́n dẹ̀ juwọ́lẹ̀ fún tí wọ́n gbà fún gbogbo ẹni tí ó bá fi lè rí anábíwá muhammad sallallahu alaihi wasallam àbúpàdé rẹ̀ tó dẹ̀ ní gbàgbọ́ nínú nǹkan tí anábíwá muhammad sallallahu alaihi wasallam tó mú wá tó dẹ̀ kú lórí gbàgbọ́ yìí irú èèyàn bẹ́ẹ̀ wọn ni sọ́ọ̀hìbù rasul ni sàbí anábùwà muhammad sallallahu alayhi wa sallam àwọn ilé ọlọ́wọ́ bá dẹ̀rù ìdáadáa tó lóun yọnu sí wọn ọlọ́wọ́ bá ní was-sabiquna al-awwaluna min al-muhajirina wal-ansar والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وعد لهم جنات تجري تحت الأنهار لفرآية ọlọ́wọ́n bá ní àwọn ẹni àkọ́kọ́ nínú àwọn tí wọ́n fìlú mọ́kálẹ̀ tán sí Madina nítorí ẹ̀sìn Islam àwọn tó ṣe yí pé wọ́n gbé ẹ̀sìn wọn sá ẹlòmíì fi dúkìá rẹ̀ kalẹ̀ sí Mẹ́kà torí kó rí pé kí ni ẹ̀sìn ó pàtàkì ju dúkìá táwọn ń kó ó pàtàkì jù lọ wal ansar ìgbà tí àwọn ará Mẹ́kà tí wọ́n gba Islam tán gbà fún anábíwá Muhammad sallallahu alayhi wa sallam tán gbẹ̀sìn wọn sá àwọn tí wọ́n gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ ní Madina àwọn ẹni wọ́n pè ní al àwọn ẹni wọ́n gbà fún anábíwá Muhammad sallallahu alayhi wa sallam àwọn náà ní mọ́ bọ̀ wá sílùú ayé yóò gbà nábì níbi wáàsí rẹ̀ nígbà tí ayé ò gbà á ní ìgboro maka tó ń bó jẹ́ pé kí ni ọmọ bíbí ìlú maka ni àwọn ẹbí rẹ̀ wọ́n lórúkọ fẹ́ ṣùgbọ́n àwọn ẹbí rẹ̀ gan-an wọ́n ń jẹ́ olórí àwọn tí wọ́n ń takun tó gbé dání àfọ̀wọ́n díẹ̀ díẹ̀ tọ́nà ọba ní kí wọ́n gbà fún olókù àwọn ará Madina wọ́n wẹ́kọ̀ọ́ mọ̀ anábíwá Muhammad sallallahu alaihi wasallam wọ́n jẹ́ kí ìṣewá sí ìpèpè sí ojú ọ̀nà ọlọ́wọ́n bá kó jẹ́ nǹkan tí ó rọrùn fún eléyìí ni wọ́n fi ń pè wọ́n ní kí ni al-ansar ọlọ́wọ́n bá ní nítorí ẹ̀sìn wal-ansar àwọn Madina tó ṣe pé wọ́n tẹ́wọ́ gba àwọn tí wọ́n wá láti ìlú wọn tó ṣe wípé ibi tí ìrẹ́pọ̀ wà láàrin wọn dé ẹlòmíì mẹ́nu àwọn ànsọ́rù tàǹsọ yìí ó ń sọ fún ọmọ ẹ̀yà rẹ̀ tó jẹ́ mọ̀hájìrì wípé ìwọ gbogbo dúkìá rẹ̀ ló ti fílẹ̀ sóhun tó rí kankan mú wá owó mi ní dúkìá tèmi ní jíká pín sí méjì wọ́n gbàdájì kémi náà gbàdájì kódà ẹlòmíì gbà torí pé ọmọ ẹ̀yà àwọn tó jẹ́ wẹ́ẹ́ muhajiri ìyàwó kò mú ìyàwó wá àbí ìyàwó rẹ̀ ò gba ẹ̀sìn tó gbà ó ń sọ fún pèmí níyàwó méjì kí n kọ̀ kan kalẹ̀ mú yìí tó bá wù ẹ́ ń bẹ́ kí n kọ̀ kalẹ̀ ẹlòmíà ní kọ́lọ́wọ́ kó fi àlùbáríkà sí dúkìá rẹ̀ ẹ̀ka tọ́ka mi lọ síbi tó ti ń ṣe kátàkárà kí la fẹ́ lòmìnira òun náà ni pé àwọn mùsùlùmí àkọ́kọ́ nìyí àwọn tí ọlọ́wọ́ bá ní rọ́dí aláàbò ànìyàn ọlọ́wọ́ bá lóun yọnu sí wọn wà rọ́dù ànìyàn àwọn náà yọnu sọ́lọ́wọ́ bá wà ádẹ́lọ jẹ́nẹ́tì tẹ̀jìrí tàhtà alẹ́nàár ọlọ́wọ́ ló ń palẹ́ ti kalẹ̀ fún wọn àwọn aljẹ́nà tó ṣe ní abẹ́rẹ̀ ní àti ansọ́rù yìí àwọn ni wọ́n pè ní sọ̀hábàtò rasulillahi sallallahu alaihi wasallam àwọn mína wá láti àwọn lúmí yàtọ̀ sí ìlú makka tán wá sí madina tán wá pàdé anábúwa muhammad sallallahu alaihi wasallam tí wọ́n dẹ́gbà fún tí wọ́n kú lórí ìgbàgbọ́ yìí sọ ìlànà anábíwá muhammad sallallahu alayhi wa sallam pàtàkì lọ ní tó jáde ọkàn tí anábí mú wá usulu sunnati indana àwọn foundations ẹ̀ ìta àmọ́ fi ń mọ̀ wípé ẹni yìí ó ń bẹ lórí ìlànà anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó ń bẹ lórí àdì ọkàn anábíwá muhammad sallallahu alayhi wa sallam orí بما كان عليه أصحاب رسول الله صلى الله عليه وسلم والاقتداء بهم onikari ẹni ìyẹn lẹ́ni tó dì máa ń tí àwọn sàábé ń bẹ lórí ẹ̀ ní tàǹpé ní ẹ̀sìn tẹ́wá wo ẹ̀sìn rẹ̀ kò ní jẹ́sìn tí ó yàtọ̀ sí ẹ̀sìn tí àwọn sàhábà radwanullahi alayhim tí wọ́n ṣe ẹ̀sìn rẹ̀ yóò máa bẹ ní ìbámu pẹ̀lú ẹ̀sìn tí àwọn sàábé anábíwá Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ṣe ẹ̀sìn rẹ̀ yóò máa bẹ ní ìbámu pẹ̀lú eléyìí àdìọ́kà rẹ̀ yóò máa bẹ ní ìbámu pẹ̀lú eléyìí gbogbo ẹni tí ẹ̀sìn rẹ̀ bá ti yàtọ̀ sí ẹ̀sìn tí àwọn sàábé tí wọ́n ṣe irú èèyàn bẹ́ẹ̀ tí ẹ̀sìn ẹ̀ bá yàtọ̀ sí ẹ̀sìn tí wọ́n ṣe kò sí lórí ìlànà tí ó tọ́ bẹ́ẹ̀ lágbọ́rọ̀ máa bẹ lórí ìlànà tó tọ́ ni anábíwá Muhammad sallallahu alaihi wasallam in tí ọlọ́wọ́ ọba sọ fún òun náà ni pé fẹ́yìn ámànù bí mísìlì máa ámàntùn bí i fakọ̀dẹ̀ ìtadáwò wà ń tàwọ̀láwò fa iná máa ń fi ṣikọ́k fasẹ̀fíkà òmùlá wà ó wà sàmírùl àlè ọlọ́ni fẹ́yìn ámànù tí wọ́n bá gbàgbọ́ fẹ́yìn ámànù bí mísìlì máa ámàntùn bí i tán bá gbàgbọ́ nírú kẹtẹ gbàgbọ́ nú ẹ̀ tàbí sì gbàgbọ́ wọ́n dàbí titi yín náà fọ̀kọ́dé sádàwò ìgbà yẹn ni wọ́n mọ̀nà ìgbà yẹn ni wọ́n mọ̀nà ṣùgbọ́n wà ń tawọ́lá ò tán bá gúrí tí wọ́n gbàgbọ́ bẹ́ẹ̀ ṣe gbàgbọ́ yìí fa iná ma ń fi ṣìkọ́ọ́k wọ́n wọ́n ma tako tó jẹ́ òdodo ni kò séèyàn kan tó ṣe pé ó ma gbéjù sílẹ̀ ìtàwọn sàábé ṣe lẹ́sìn ìgbàgbọ́ àwọn sàábé ìlànà àwọn sàábé tí wàá máa bẹ lórí ìmọ̀nà orí àánú yóò máa bẹ gbogbo ẹni tó bá gbéjù sílẹ̀ yìí tí àwọn sàábé ń bẹ lórí rẹ̀ yóò máa bẹ lórí àánú yìí olùfọ̀ tó jẹ́ pé oríṣiríṣi àánú ló ń bẹ láwùjọ oríṣiríṣi àánú òun ló ń bẹ láàrin àwọn èèyàn torí pé kálukú pé tó wù ú kalẹ̀ yàtọ̀ sí ti ànábùwà Muhammad sallallahu alayhi wa sallam tí ó fi kọ́ àwọn sahaba radwanullahi alayhim fa in amanu bi misli ma amantum bihi faqad ihtadaw wa in tawallaw fa innama hum fi shiqaq fa sayakfikahumullah ọlọ́run ní ìrẹ muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọbó tó ẹ owó sami'ul alim òun lọ́ba tí gbọ́ gbogbo nǹkan òun lọ́ba tó nímọ̀ nípa gbogbo nǹkan àyà ìfinilẹ̀ fún wa wípé àwọn sàábé anábíwá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n bẹ lórí ìmánì ìmánà wọn náà lèèyàn lè fi mánà ẹni tó bá ní gbóòrin tàwọn sàábé ṣe rí nínú ẹ̀sìn yìí ta ni wọ́n òun ò pẹ̀lú wọn irú èèyàn bẹ́ẹ̀ ẹni ànú ní nǹkan tí ó sì tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ so fa in amanu bi misli ma amantum bi faqad ihtadaw wa in tawallaw fa innama hum fi shiqaq so aya yìí fi rinlẹ̀ pé ìdí àwọn sàábí ń bẹ lórí rẹ̀ so atamassuku bima kana alayhi ashabu rasulillahi sallallahu alayhi wa sallam kadima ikati àwọn sahabi ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tuwan beluriye àwọn sahabi ànábì wa muhammad sallallahu alayhi wa sallam níta ń bẹ lórí rẹ̀ kò ń ṣe àgbélẹ̀rọ wọn ní tí ẹni tó jẹ́ ọ̀gá wọn tó ń ṣe ànábùwà Muhammad sallallahu alaihi wasallam tó ń bẹ lórí ẹ̀ làwọn náà ń bẹ lórí ẹ̀ ọlọ́wọ́n bá sọ fún ànábùwà Muhammad sallallahu alaihi wasallam inú alkùránù karim ó ní fastaqim kama umirta wa man taba ma'ak wala tatghaw innahu bima ta'maluna basir ọlọ́run ní dúró déédéé bá ṣe pẹ́ láṣẹ àti gbogbo àwọn tó bá náà gba ìsìláàmù pẹ̀lú ẹ wà látẹ́tí ra ó ẹ má kọjá là innahu bima ta'maluna basir dájúdájú ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní gbogbo ń tẹ́ ń ṣe ó wà látẹ́rìkánu ila alladhina zalamu ẹ má fi sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ṣe àbòsí fatamassakumun nar tẹ́ bá ṣe ìyá náà jẹ̀ tì yín wa ma lakum min dunillahi min kò wá síyàn kan tí ó ràn yín lọ́wọ́ níbi iye ọlọ́mọba thumma la tansurun ẹ̀ lè rí ìràn lọ́wọ́ kankan eléyìí ọlọ́mọba tó sọ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ipe kó gẹ́gẹ́ fún rẹ̀ dúró déédéé tó bá dúró déédéé gbogbo àwọn tẹ́láwọn gba ìsìláàmù pẹ̀lú ẹ káwọn náà dúró déédéé ìtàwọn bá ṣe lẹ́yìn ṣe làwọn tán bẹ̀wà lẹ́yìn yóò bá yín lórí ẹ̀ làwọn náà ó fi ṣẹ̀sìn so ló jẹ́ pé Islam ẹ̀sìn tó ṣe pé ó straight ni òun ṣẹ̀sìn tó wọ́wọ́ gọ́wọ́gọ́ eléyìí ló mú anábọ́wá Muhammad sallallahu alayhi wa sallam kó tó jáde láyé ó ń sọ fún àwọn sàábé rẹ̀ ó ní taraktukum ala al-bayda layluha ìlànà tí mo fi ń lẹ̀lé lórí o ìlànà tó clear ni o ìlànà táà lè ṣe òǹpinya láàrin òru rẹ̀ àti ọ̀sán rẹ̀ gbogbo ó clear dáadáa ni that is always ọ̀nà yẹn ó clear ọ̀nà yẹn ìmọ́lẹ̀ ń bẹ́ẹ̀ lẹ́lu akanahariya láyé sí wàhán àbáàbí ilà halikun èèyàn kó o ní fi ìlànà yẹn lẹ̀ lẹ́yìn tí ń bá lọ tẹ̀síwájú oní fa innahu man ya'ish minkum ẹ̀yìn tọ́lọ bá ní kí ó sì máa bẹ láàrin yí inú ẹ̀yìn sàábé mi báàbí fasayara ikhtilafan kathira yóò rí àìkú ẹnu tó pọ̀ ẹnu àwọn mùsùlùmí ẹnu yóò ní kò mọ́ ẹ̀yìn tọ́lọ bá ní kẹ́mi rẹ̀ gún ẹ̀yìn sàábé mi yóò padà rí kí ikhtilafan kathira ẹ̀dúró ti ń tẹ́ mọ̀ ní ìlànà mi muhammad sallallahu alayhi wa sallam wa sunnati al-khulafa'i ar-rashidin al-mahdiyyin min ba'di ẹ̀dúró ti ìlànà súnnà àwọn tí wọ́n jẹ́ àrólé fún mi àwọn tọ́lọ́wọ́ bá ti yọ́nú sí àwọn tí ń bẹ lórí ìmọ̀nà lẹ́yìn mi ẹ̀dúró ti ìlànà wa addu alayha bin-nawajidh ẹgbàmú pẹ̀lú èèyàn yìí ìta bá fi yín ọ̀gàn gbámú nǹkan yẹn kó tó lè já yóò ní agbára so ló jẹ́ pé ẹ̀sìn islam ìta bá fẹ́ ṣe agbọ́rọ̀ ṣe báwọn sàábé ṣe fi kó àwọn ọmọ kéwu títí wọn ni agbọ́dọ̀ ṣe báwọn sàábé wọ́n ṣe fi kó àwọn ọmọ kéwu títí wọn ni eléyìí ló fọ́dọ̀ jẹ́ pé ìkan náà àwọn sàábé anábíwá muhammad sallallahu alayhi wa sallam Hudhayfa bin Yaman ó oníyàmà aṣẹ́rẹ̀lkùrọ̀ mo pè yín tẹ́ akùránì ìsàkímù oní ẹ̀dúró déédéé o faqad subiktum sabqan ba'ida ẹ̀sìn yìí àwọn kan ṣíwájú yìí ń bẹ àwọn àkànlẹ̀ bá ń bẹ ẹ akùránì ẹ̀dúró déédéé pẹ̀lú kùránì ẹ ṣiṣẹ́ pẹ̀lú kùránì tó ṣe pé ẹ tẹ̀lé ìlànà ẹ bá wa tá ń tẹ̀lé faqad subiktum sabqan ba'ida fa in akhadhtum yamina wa shimala ṣùgbọ́n tẹ́ ẹ bá ń fi sọ́tò tẹ́ ń fi sósì tẹ́ ẹ máa lọ síréètì bẹ́ẹ̀ ṣe rí wa tá ń lọ faqad dalaltum dalalan ba'ida ẹ ti sọnù ní àná tó jìnà so èèyàn á Kùránì sórí kò túmọ̀ sí pé ipe kò lè máa bẹ́ ní àwọn ẹni àlù ó lè á Kùránì ipe tẹ́ wá jí lójú oorun yóò máa pọ̀ ni ṣùgbọ́n bó ṣe akùránì náà ni kò sí lórí ojú ọ̀nà kò ló ìlànà alkùrán kò múlò nǹkan tó ṣe pé alkùrán tó ń pèpè sí kò múlò nǹkan tí anábíwá muhammad sallallahu alayhi wa sallam tí ó sọ fún wa sọ anábí sallallahu alayhi wa sallam ó sọ fún àwọn sàhábà kan dúró déédéé àwọn sàhábà náà sọ fún àwọn ọmọkéwù títún náà ẹ dúró déédéé irú ẹ̀ ni yìí ti Hudhayfa ibn al-Yaman tó ń sọ fún àwọn ọmọkéwù rẹ̀ tó ṣe pé wọ́n alkùrán sórí òun ni kí ni istaqimu faqad subiktum sabqan ba'ida àwọn kan ṣíwájú inú ẹ̀sìn yìí o ẹ̀rí má ṣe ń ṣe fa in akhadtum yaminan wa shimala faqad dalaltum dalalan ba'ida tẹ́ ẹ bá fi sọ́tún tẹ́ fi sósì tẹ́ ẹ máa lọ sírẹ́tì ẹ̀sọ́nu ni ẹ o so in tí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó fi ṣe wáàsí fún àwọn sàhábà rẹ̀ táwọn sàhábà fi ṣe eléyìí ni imam ahmad rahimahullahu ta'ala ni wọ́n summarize ipe usulu sunnati foundations in tó jẹ́ asunna ìlànà nabuwa muhammad sallallahu alaihi wasallam àdíọ́kà nabuwa muhammad sallallahu alaihi wasallam هنا نتمسك بما كان عليه أصحاب رسول الله صلى الله عليه وسلم tí àwọn sàábí anabuwa muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n bẹ lórí rẹ̀ anábíwa muhammad sallallahu alayhi wa sallam jẹ́ káwọn sọ́hábà ma ikú ẹ máa rí àìkú ẹnu tí ó pọ̀ bákanáà nínú hadithi al'imamu tirmidhi rahimahullahu ta'ala tí wọ́n gbà wá wọ́n ni anábíwa muhammad sallallahu alayhi wa sallam ó ní yáti alannas zamanun yóò wà bá àwọn èèyàn inú ẹgbàwá mi yáti alannas يأتي على أمتي زمان الصابر فيه على دينه كالقابض على الجمر àsùnkàn bọ̀ wá tó ṣe wípé ẹni tí ó bá ṣe sùúrù pẹ̀lú ẹ̀sìn rẹ̀ tó dúró ti in tí èmi mú wá ìyẹn Muhammad sallallahu alaihi wasallam tó mú wá ó ní àsìkò yìí asọ́bírù fi aládìíní ẹni tó ṣe sùúrù lórí tó jẹ́ ẹ̀sìn rẹ̀ kalqabi di alaljamri bí ẹni tó gbá ògùn náà mú ló ṣe rí bí ẹni tó gbá ògùn náà mú ló ṣe rí a mọ̀ pé ògùn náà nǹkan táà lè gbá mú ni ẹni ọwọ́ tó wá lóun bí ògùn yóò sáré sọ́ọ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹ̀sìn tí anábúwa Muhammad sallallahu alayhi wa sallam tó mú wá àsìkò bọ̀ tó ṣe pé àwọn èèyàn ò ní níkàkún fún ẹ̀sìn yìí rárá àwọn nǹkan tó ṣe pé ànábì sọ fún wa àbí tọ́lọ́wọ́ bá sọ fún wa àwọn èèyàn ó ní ìkórira fún débi pé ẹlòmí yóò gbé àṣàrù a ní tàbá bàbá wa tán ṣe ní àdẹ̀lé fílẹ̀ nítorí ọ̀rọ̀ kan ló gbé àwọn àṣàyàn rù ní ẹ̀sìn rẹ̀ ó ní kalqabidi ala bí ẹni tó di ògùn náà mú ni àwọn náà kó ògùn náà ẹ̀yìn ò lè dì í mú ẹ̀yìn tó fọwọ́ kó ògùn náà yóò sáré gbọ́ kúrò bẹ́ẹ̀ àsìkò kan mọ́ tó ṣe pé ẹ̀sìn wọ́n tó bá fẹ́ ṣe é àwọn yóò máa fi ẹ́ ṣe ẹ̀yẹ ni irú nǹkan tó ṣe pé àwọn kèfèrí Mákà ń ṣe fún àwọn mùsùlùmí lọ́lọ́wọ́n bá ní wa idha marru bihim yataghamazun tó máa kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn báyìí yataghamazun wọ́n máa fúnra wọn lójú òòrùn àwọn eléyìí bẹ́ẹ̀ náà ni ẹ̀sìn ó ṣe rí ebi pé kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó máa sásẹ́yìn ni wọ́n ní fẹ́ ṣe wọ́n tó bá fẹ́ dúró déédéé wọ́n wo ẹni aláṣẹ jù wọ́n wo lẹ́ni tó kó ẹni tí ó fẹ́ sọ ẹbí pọ̀ ẹni tí ó ń dẹbí rú ẹni tó ń da nǹkan rú ojú tó wọ́n fi wàrà àwọn ni wọ́n ń a rí pé gbogbo wa a máa bẹ pẹ̀lú àlàáfíà ṣùgbọ́n kálukú bí àwọn nǹkan oríṣiríṣi wọ́n gbé lẹ̀ wọ́n gbé rọ fúnra wọn ṣe pé wọ́n wá fi ń tako ìlànà Ọlọ́run Ọba wa ta'ala wọ́n wá ṣèṣe pé kí wọ́n fọ́ọ̀sì wọ wípé nǹkan tí àwọn gbé kalẹ̀ yẹn kò ní kí wọ́n tẹ̀lé tó bá ti wá tẹ̀lé wo kó wá rọtí fún wá ní kí ni ó ṣe dáadáa sí àwọn ọ̀rẹ́ ó ṣe dáadáa so eléyìí sọ fún wa ipa wípé àtàmọ́sùk kádìmú ìmàkánà àlè asáàbò rasulillahi sallallahu alaihi wasallam wọ́n lè ti bá fi mọ̀ náà ní ẹ fàbí ọdáwọ̀ tẹ́lì ilé muhammad sallallahu alaihi wa sallam ìlànà tí wọ́n ní ó fi kọ́ṣe àwọn ànábì ọlọ́wọ́n bá tó ṣíwájú ànábì wa muhammad sallallahu alaihi wa sallam ọlọ́ọ̀ni àwọn tọ́lọ́wọ́n bá fi mọ̀nà níyẹ̀wò tó bá fẹ́ kọ́ṣe àwọn tí ó gbọ́dọ̀ kọ́ṣe lélẹ́yìí so ló fi jẹ́ wípé a gbọ́dọ̀ gbìyànjú láti mọ̀ tó yẹ kó jáde ọkàn wa kádẹ̀ dúró tì í à ń sọ pé à ń sá fún ìsọlẹ́nu àwọn èèyàn káfí máa ṣe ní ti ọlọ́wọ́n bó fẹ́ẹ́ àwọn èèyàn tó ń sá fún ìsọlẹ́nu wọn bó ṣe tí ó yọ wọn nú wo padà bínú sí ẹ náà ni kí wá láǹfààní tó ṣe ẹni tí ò ní àlùjànnà kan tí ó fi ẹ́ sí kò níná kan tó lè sọ ẹ́ sí lúwọ́dí jọ́ngbé ní alkiyama tọ́lọ máa ń fi àjẹ àwọn tí ó ṣe títí ẹ̀yìn kan ó lè dáàbò ọmọ ìyá rẹ̀ yóò máa sá fún àbí yóò máa sá fún bàbá rẹ̀ yóò máa sá fún kúmbì ìyá rẹ̀ yóò máa sá fún gbogbo àwọn èèyàn tó súnmọ́ lè kú lè múrí ní ọmọ ìrìnṣẹ́ ìrìn ọlọ́run ní kálukú ló ní ẹrù rẹ̀ ó padà kúrò láyé iná ni wá di ẹrù ẹ dáadáa kó lè bá a bá ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala dáadáa so eléyìí ó jẹ́ àkọ́kọ́ pọ́ìntì tí a fa tí wọ́n fi rinlẹ̀ pọ́ìntì ààrẹ pé sọ́mùrì náà mú wá àwọn àlàyé tí ó ń bẹ lábẹ́rẹ̀ òun la mú díẹ̀ wá ń bẹ̀ yìí àwọn ọ̀rọ̀ pọ̀ nínú ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alayhi wa sallam àti àwọn ayal qur'an tí ó ń tú pọ́ìntì tí àfáàfi ilẹ̀ yìí ṣùgbọ́n kan ọ̀rá mú wá láti lè fi jẹ́ kí èèyàn mọ nǹkan tó yẹ kó ń ṣe àtàmásùk bima kana àlè asáàbò rasulillah sallallahu alayhi wa sallam kádìmú kádìmá nǹkan tí àwọn sàábí anábí muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ń bẹ̀ lórí wọ́n lè ti dá òbí kakọ́ṣe wọn àwọn tá a kọ́ṣe nìyẹn ṣùgbọ́n kálá fẹ́ ṣe islamu ni a fi àwọn yíò lẹ́ àwọn kọ́ṣe àwọn almutaakhirun àwọn tán wá lépa ẹni àwọn bàbá wa mọ́ṣe ṣe ni àwọn afá wa àti àwọn sàbí anábíwa muhammad sallallahu alaihi wasallam ta ló jura wọn lọ sọ́tọ́ ẹgbẹ́ sí islamu ni ibi táti mú nìyẹn kò ń ṣe yí táwọn èèyàn torí pé kí ní ìsọlẹ́nu àwọn èèyàn pọ̀ ṣùgbọ́n èyí tí ó ṣe òun náà ni pé kí ní káyí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala nínú ilé ìdí nǹkan tó ṣe pé ó jẹ kókó ṣùgbọ́n ká fi tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó jẹ́ nǹkan tí ó tó burú jáì kọlọba subhanahu wa ta'ala kí ó ṣàánú ẹni kọ̀ọ̀kan wa kó fi ẹsẹ̀ wa nílẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ kọlọba subhanahu wa ta'ala kí ó ṣe wá ní mùsùlùmí gidi wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in subhanaka lahumma bihamdik ashhadu la ilaha illa ant astaghfiruka atubu ilayk